ó sọ wípé ẹni Muhammad sallallahu alaihi wa sallam ń sàlàyé báyìí wípé dáúdá ni tí ń jẹ́ ẹ̀sìn nǹkan ọ̀rọ̀ ni ẹnìkan ní wá ní mú nǹkan kan lè kókó nínú ẹ̀sìn yìí àti kẹ́sìn náà ń lẹ̀ mọ́lẹ̀ kẹ́sìn náà borí rẹ̀ àdéṣe ìbẹ́ni sọ̀yìn Bukhari sọ̀yìn Muslim eléyìí ni ètò wa ètò àdínú yóò pọ̀ èyí tí àwọn iṣẹ́ gbogbo ọjọ́ friday nírọ̀lẹ́ látago márùn-ún sago márùn-ún àbọ̀ lórí ìkànnì wẹ̀nì kẹ̀nẹ́lá lùbáríkà royal fm ninety five point one nílùú ìlọrin ní kwara state gbogbo ohun tí bá rú wa lójú nípa ẹ̀sìn wa a lè pe àwọn ṣéèkó wa bifata ìsàrùmí sórí aago wọ̀nyí zero eight one zero three three five one five four nine lẹ́ẹ̀kan sí zero eight one zero three three five one five four nine.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 Ah, adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba atọ́rọ ìkẹ́ àti ègbé ọlọ́run fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ gbẹni tí ó ń tọ ìlànà ànábì tí ó fi di ọjọ́ gbìndé alkiyama abẹ́lọ́n kò fi ìkẹ́ tí atọ́rọ yìí kò fi kárí wọn ẹ̀rí síwájú kí n onígbọ̀wọ́ títí òní náà ẹni táwọn ni wọ́n san owó rẹ̀ tí wọ́n ní kó máa jẹ́ ìrántí fún àwọn bàbá wa mẹ́ta kan ní ilé sàlùmí sọ aláàjì wa Magaji Ibrahim Sàrùmí bákan náà aláàjì wa Yusuf Salami Rock bákan náà aláàjì Ali Bey Sàrùmí sọ àwọn mẹ́ta ni wọ́n fi ṣe ìrántí wọn kọ́lọ́kọ́ bá san aláàjì Bọ́lá ní ẹ̀san olóore àwọn gbogbo àwọn tí à ń gbọ́ ètò àdínà yóò sọ̀rọ̀ òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí gbogbo alákí akábọ̀ sí orí ètò náà pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ẹ̀rí ètò tí ò ní so yóò fẹ́ yàtọ̀ díẹ̀ so látara pé ẹni tí ó bá máa ń tẹ̀lé mi ohun tí mò ń bọ̀ bọ̀ wá ní ọ̀rọ̀ ìbẹ̀rù ọlọ́run ọba wípé ìtọ́lọ̀ fẹ́ kárí níbi Ramadan níbi Ramadan Fight this Ramadan. Taste to no refreshment with top tea. Ṣẹ̀dí wá sọ̀fẹ̀ nígbà. Nam so ìgbẹ́ni tí ó bá ti ń gbọ́ ah, program mi láti di ìjẹ́jọ́ yóò rí pé ọ̀rọ̀ nípa ìbẹ̀rù ọlọ́run ọba ìbẹ̀rù ọlọ́run tí ọlọ́run ọba ní ká torí rẹ̀ gba àwẹ̀ náà ni mò ń sọ̀rọ̀ lé lérí so àmọ́ lónìí so mo fẹ́ dá ìfàtì díẹ̀ so ẹ̀rí nínú rọ̀mbọ́ọ̀nù mo ṣàlàyé ní bẹ̀rẹ̀ bóyá bíi jẹ̀dógún pé nílùú àyè pàtàkì jùlọ nílùú Ìlọrin so fìtínà náà ni ó máa ń ṣẹlẹ̀ nínú rọ̀mbọ́ọ̀nù fìtínà ẹ̀sìn subhanallah tó yẹ pé kò sì yẹ kí irú rẹ̀ ọmọ ṣẹlẹ̀ gbogbo rọmọbọ́ọ̀nù kọ̀ọ̀kan lẹ́mọ̀ rí nǹkan tí ẹ máa rán ní nǹkan tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn nínú àwọn sàwábì tì níyà nǹkan tó ti fẹsẹ̀ múlẹ̀ nú ẹ̀sìn ẹ̀sìn rẹ̀ nìkan tí ó fẹ́ hù tí ó fẹ́ hù ǹjẹ́ ò tún ní ẹ̀sìn ẹ̀sìn pé ẹnìkan fẹ́ fi bọlẹ̀ ó fẹ́ fi di rẹ̀ múlẹ̀ nínú ẹ̀sìn tó ẹ̀rí yíwà jẹ́ ìwọ̀ fún gbogbo ẹni tó bá ń jẹ́ olùpèpè tí ó bá ń gbọ́ orú àwọn nǹkan yẹn tó fi lè bọ́ lọ́dọ̀ ọlọ́run ní kọjá bí kò gbọ́ tóbi lè gbọ́ à ah, irú ẹnìyẹn tí òbí lè ní kankan tí ó bá sọ sí à ah, ẹnìyẹn yóò ní ìbálẹ́jọ́ fún lọ́dọ̀ ọlọ́run ọba o so òun ni pé ah, àfọwọ́ ní dálẹ́yà ó ní ọkùnrin kan bẹ pé á èèyàn tí ò dá ni haribin ìdá máa sí mahosfan já òhu wọ́yí dá yusamu ìlà òhu lámúyà wípé nìyẹn yóò máa bínú nígbà tí wọ́n bá fi ọwọ́ kan iyì rẹ̀ àbí wọ́n fọwọ́ kan bàbá rẹ̀ wọ́n bú bàbá rẹ̀ yóò bínú àmọ́ wọ́n yí dáwí sáàmù ìlà òhú lọ́mù yàtọ̀ àmọ́ tó bá ń yọ owó ọlọ́run ní yọkúyọ tó ń yọ owó ẹ̀sìn ọlọ́run ní yọkúyọ tó ń bẹ̀sìn ọlọ́run ọba jẹ́ kò kan ń jà káàkiri wallahi ọlọ́run mọ ìyẹn tó ti pè mí lórí rẹ̀ ní òní náà nípa pé ọ̀rọ̀ sọ kò sí ní ẹ̀sìn lóòótọ́ ni bó ṣe ní kò sí mẹ́ so àmì náà láǹfààní àti gbọ́ ọ̀rọ̀ arákùnrin yìí so mo dẹ̀ dàkọ́kọ̀ rẹ̀ dáadáa kí ni ìṣòro yìí so mo rí pé ìṣòro rẹ̀ kìí ṣe pé ìṣòro pé kó mẹ̀rí pọ̀ wà mẹ̀rí kó tiẹ̀ rí yẹn gangan ó kó tirẹ̀ báyìí so tó mọ̀ sí pé ó mọ̀ pé kí ni ń bẹ́ẹ̀ àmọ́ ó fẹ́ takò iṣu àkọ́kọ́ tí nǹkan sọ nìyẹn ó fẹ́ mú ó sọ olóòpó òun fẹ́ mú tuntun wá nínú ẹ̀sìn ni pé iṣu rí tuntun nínú ẹ̀sìn níta àgbọn sì ní gbọdọ̀ mọ̀ nìyẹn pé Islam ọlọ́run ti pé Islam kánábì sallallahu alaihi wasallam tó jáde gbogbo àwọn òfin rẹ̀ ó ti pé kò tó ti ó jáde láyé tòkẹ́nìkan wá ní òun fẹ́ mú tuntun wá sínú ẹ̀sìn yìí ẹ̀sìn rú ni ó sì lè dẹ̀sìn rú ó da àlámọ̀rí ara rẹ̀ rú ni tòtòrí pé ọlọ́wọ́n ọba òun ló ń ṣọ́ ẹ̀sìn yìí òun ló ń ṣọ́ Islam sòkúrò àwọn tó ń jẹ́ àwọn orientalist àwọn orientalist àwọn mùsùlùmí wọ́n ṣe é tì wọ́n rí ṣe ká tó wá ní pé wọ́n tí òun kúrò àrẹ pọ̀ wà ní Islam wọn la sí àmà ó tún ní bíbí ìdánwò àìrẹ́ sí mọ́ ìyẹn ni pé bí ẹrù ìmọ̀ rẹ bó ṣe mọ́ tuntun àjẹpá àwọn tí wọ́n ní wọ́n ní kìíní nínú mọ̀ ni à yorùbá òkú kí ló fẹ́ gbé jáde yìí àmọ́ tí wọ́n bá ti ń gbọ́rọ̀ ẹ̀sìn pẹ̀lú yìí wọ́n mọ bó ṣe mọ nínú ọ̀rọ̀ ẹ̀sìn nínú àgbọ́yé ẹ̀sìn gan torí pé kí ni ṣe rí lá ijtihad sí muqabil an-nass gbogbo tó bá kéwú láyé tó kéde séjì usul fiqh yóò mọ̀ pé èèyàn kì í mú ìgbìyànjú kì í mú tuntun wá níbi tá rí nọ́ọ̀sì tí nọ́ọ̀sì bá ti clear nọ́ọ̀sì Kùránì clear nọ́ọ̀sì àdìsí clear. ṣé wàá rí pé nìyẹn mo sọ pé ìṣòro àìrẹ́rìí kọ́ ṣòbí ẹni pé ìṣòro mo fẹ́ mú tuntun wá àwọn làkọ́kọ́ ìṣòro rẹ̀ tó o gbọ́ iná rògbòna Abdulaziz ni ìgbà tó ń bá èèyàn sọ̀rọ̀ ó ní kífù haythu waqafa al ó ní ẹdú níbi táwọn èèyàn dúró táwọn sàhábà náà dúró so níbi tí àwọn tàbí ohun tí wọ́n dúró ẹdú lórí rẹ̀ tí wọ́n lò fẹ́ mú nǹkan kan wá tí wọ́n lò fẹ́ mú wá ọ́ ní òwòsí lórí yẹn kan so ọkàn ara rẹ lè mà ní so ọ̀rọ̀ àkọ́kọ́ nìyẹn tó tí mo tún lára ẹni yìí ni pé ó níṣòro pẹ̀lú tó ń pè ní kàfàrà kó ní kàfàrà o kàfàrà márùn-ún ní bẹ́ẹ̀ nínú Islam so tẹ́bàwò kàfàrà hajj ẹ̀rí pé kò dákọ̀ yìí o so kàfàrà hajj ń bẹ èyí tó ń dákọ̀ ó dákọ̀ kàfàrà kí wọ́n pààyàn pé kí wọ́n bá pààyàn kí wọ́n ṣe kàfàrà yìí ń bẹ ń bẹ ní suratul maida aya zihar zihar kí ni siyaru zihar zọ́ ọ yàtọ̀ sí sin zihar tẹ́lẹ̀ náà ẹni tó bá gbọ́rọ̀ yìí rí pé ẹni yìí kò sí ń tò ìmọ̀ fíkẹ́ kò sí nítòsí ìmọ̀ kankan so ẹ̀rì pé nígbà tó ń ṣàlàyé rìhárù ẹni tó bá gbọ́ ó ní kẹ́hìn kan wo obìnrin kan báyìí kó wo ìyàwó rẹ̀ kó wá ní yá ìyàwó ẹ̀yìn rẹ̀ jẹ́ ìyá mi ìdí ń jẹ́ rìhárù nù àà ìdí ń jẹ́ rìhárù kọ́ wọ̀ ìdí ń jẹ́ rìhárù kọ́ wọ̀ níta ń pè ní rìhárù òun ni kéèyàn ó pinnu kó wá ní tí n bá bá ìyàwó mi yìí tí n bá tó ń bọ́ láṣepọ̀ mọ́ á jẹ́ kí mo bá ìyá mi láṣepọ̀ kẹ́tọ́ ń pè ní rìhárù lọ́yọ́ sókè. So, tẹ́pẹ̀ ní ìròyìn àrùn náà bóyá èèyàn ń jà ní bóyá èèyàn ń bínú ni lọ́wọ́ ni ah torí tí ń bá ilé tó ń bọ̀ láṣepọ̀ àti kí mo bá màmá mi láṣepọ̀ òun náà ń pè ní ìròyìn àrùn irú ìyẹn nìyẹn ó ṣe kàfàárọ̀ kéde pọ̀ kan wọ̀nyẹn wọn ni ah, ah ẹ̀wò ìyá ìbújá ẹ̀wò yìí ṣe jọ ìyá mi látẹ̀yìn sí ìwà náà ń pè ní hajj so kàfàrà rẹ̀ ń bẹ ìgbẹ́ pé kí ni tó ṣẹlẹ̀ pé tọ́lọ̀ ní kí ọmọ ṣe ní hajj kí wọ́n wá ṣe é sọ̀rọ̀ lọ́dọ̀ alẹ́bìsọ pé kan yà lọ́wọ́ bá sọ ní Quran Suratul Maida àyà 95 ìfẹ́ pẹ́ níbi àwọn ọ̀rọ̀ yẹn lọ títí lọ́rọ̀ pọ̀ tí mo fẹ́ tọ́ọ̀ṣì dẹ̀dẹ̀ díẹ̀ dẹ́lẹ́ iná kàfàrà ẹlẹ́ẹ̀kẹrin ni kafaratul yamin tí yóò búra kò ṣọ́wà láìpẹ́ ìmẹ́ṣin kábáyìí ṣùgbọ́n lẹ́bẹ̀ẹ́nu Suratul Maida àyà 89

kẹta tẹ́nì yìí nù so ó ní ìṣòro pẹ̀lú àwọn sọ̀hábà nẹ́bí sallallahu alaihi wasallam ọmọ hmm. ẹ̀tọ́ mọ́ tó ń sọ yẹn ni ike o kórìíra wọn nítorí lè fi sọ̀rọ̀ sọ ní ìtòfin ló fẹ́ fírì ohun tó akọ bá lè establish pé àbúrò rà kì í ṣe sàhábà tó bá lè establish kó fi ẹrẹ̀lẹ̀ ní pé Muawiya kò ṣe sàhábà àmọ́ iye ọjọ́ kan ló lò iye ọdún kan ló lò pẹ̀lú ànábì ẹ̀wọ̀n lọ́dún mẹ́ta ní ọlọ́dún mẹ́rin lẹ́wà sọ pé kíní kan ni lẹ́wà ní ọgbà àdìdì wá báyìí ìwọ́n fi wá ní problem pẹ̀lú rẹ̀ aláìyẹn rẹ̀ fẹ́ tíòsì fún ọ jẹ́ wá fún ní àwọn àpèjúwe tòsí tòsí rẹ̀ náà ni. àwọn ọmọ kéwò Sheikh Adam ẹni tó mọ̀ lu ọdún mẹ́rin péré ń bẹ pẹ̀lú wọn pé pé ọmọ kéwò wọn ní sì ń jẹ títí láéláé. Sheikh Zuglul ìdádì nìkan lọ́kàfà lọ́dọ̀ Sheikh Adam Sheikh eh, Professor Otuyo ìdádì nìkan ni wọ́n ọmọ kéwù ṣéka alámọ̀rẹ́ ń jẹ́ ká tó wá ní ẹni tó lo ọdún mẹ́ta ẹni tó lo ọdún mẹ́rin lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ṣòṣẹ́ rí pé ọ̀rọ̀ rẹ tó ń sọkàn wà kò ṣe é fẹsẹ̀ kò sí ọ̀rọ̀ tí ò bá ọ̀rọ̀ mu ni ọ̀rọ̀ tí ò lè lọ ni so kódà kéèyàn lo ọjọ́ kan lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó ti ورآه وآمن به ومات على الإيمان فهو صحابي صحاباني kòbá wa máa gbọ́ ṣòro ìmọ̀ ní wàláyé ṣòro ìmọ̀ ní ṣòro ìmọ̀ ní kó wá gbọ́ ọ̀rọ̀ ọdún àwọn èèyàn nìsín kí lágbáyọ́ sọ̀rọ̀ fún kẹ́lẹ́mí náà sọ̀rọ̀ fún kẹ́lẹ́mí náà sọ̀rọ̀ fún náà tó jọ wà lẹ́yìn tó bá gbé wá kí mo gbọ́ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam wàláyé ọgbọ́n náà rẹ̀ torí pé kí ni ó ti di marfu' hukman ìtọ́gbọ́ Eda dákun wọ́n sọ ìwé ìtàn lọ́rin kalẹ̀ ìtàn lọ́rin tẹ́ ń kálukú ọ̀bá ẹ ti gbàgbọ́ ṣé kàdá mo sọ tàn kalẹ̀ ntẹ́ ẹ̀ bá tí ò sójú yẹn ti gbàgbọ́ ẹ dákun sọ̀hábà nẹ́bí sallallahu alaihi tó wá bá sọ̀hábà ẹgbẹ́ rẹ̀ láyé tí wọ́n pọ̀ rẹ kẹ́tẹ́ tó wá ń kóòrò wá pa nẹ́bí sọ̀rọ̀ yà nẹ́bí sọ̀rọ̀ yà nẹ́bí sọ̀rọ̀ yà tó wá fọ́ tirẹ̀ pé ọ̀rọ̀ tí bá tí tí tó ronú sí nìyẹn. dẹ́lẹ́ nusratu yani fatih ọlọ́ni lè yẹ gírọ̀ bí himul kùfàrà ẹni tí ó máa bínú àwọn sàhábà ní kẹfìrí kẹfìrí yóò máa bínú àwọn sàhábà ní yóò mú kanú ẹni mú bí òun pẹ̀lú rẹ̀ fún wọn láàrín wọn ẹ èmi ìfẹ́ gbọ́rọ̀ rẹ̀ ní ihe tiẹ̀ ní ká àá sídàkùn so kọ́lọ̀ lè jòkó ara rẹ̀ jẹ́ kọ́lọ̀ lè mọ nǹkan tó ń lọ nípa ọ̀rọ̀ ẹ̀kọ́ ìmọ̀ so mo rí pé ìṣòro ìyẹn náà ń bẹ fún un tẹ́lẹ̀ náà ǹjẹ́ tíyàn bá rí ẹ̀rí nínú alukoran ẹ̀rí ẹ̀sìn ìṣòro yẹn náà ń bẹ ní ìṣòro rẹ o ẹ̀rí pọ̀ sọ ọmọ gbọ́ báyìí ni tó ní à iṣẹ́ tí àdìsí máa ń ṣe kó sàlàyé koran ni la ilaha illallah àlàyé koran nìkan làdìsí máa ń ṣe àlàyé koran kọ̀ọ̀kan làdìsí máa ń ṣe àdìsí ó ní àwọn iṣẹ́ tí máa ń ṣe tó pọ̀ àdìsí gan rẹ̀ ṣó hujja ni ẹ̀rí ni ipe anabi sọ báyìí kódà kẹ́ẹ̀mẹ́rin nínú alukur'an hujja ni tó bá ti rìnlẹ̀ so nípa ọ̀rọ̀ ìmọ̀ tí mo ń sọ pé ẹni yìí ní problem nínú ọ̀rọ̀ ọ̀ma ẹ̀wọ̀ ó ní àdísì ahad ó ní dọ̀ífù ni ó tún ní gẹ̀rìbù náà tó ní àà àdísì ahad ṣe ló jẹ́ dọ̀ífù àdísì ahad yìí wọ́n mí pé àdísì jẹ́ ahad káwọn ní dọ̀ífù ni innamal a'malu bin niyyat إنما الأعمال بالنيات حديث عمر òun nìkan ló gbà lọ́gbọ́ lọ́dún lọ́tọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam kò sẹ́ni tó ti takò rí láyé kó àdé ti báyìí fún mi tó ló fi mọ̀ pé àdé ti àhádì kó káàdì jẹ́ àhádì yẹn tó mọ̀ sí kó jẹ́ báyìí káàdì ti wá jẹ́ kó jẹ́ mashhur kó jẹ́ mutawatir yẹn tó mọ̀ sí pé kò lè jẹ́ báyìí tó táwọn èèyàn gbà tó tó ìjẹ́ pé bóyá ìpínlẹ̀ rẹ̀ ìdọ̀ so kádìsọ jẹ́ àhádì ahadi kutuma sí pé dọ̀rọ̀ ìfẹ́ ni ìyẹn náà gbọ́dọ̀ tó yé èèyàn gbọ́dọ̀ yé èèyàn ní tí ó bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ní ìsìn máa fẹ́ mú àwọn wa challenge ẹni tó ike ori ike so wa ibi ti Quran

hadith anabi ló gbé wá so mo fẹ́ kó o ṣe níwà sí náà wípé kò sí òkú sínsìn kò sí ìkírun sókúla nínú Islam torí pé kí ni kò sí nínú Quran alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì al-aqiqa التي تفضح يوم السابع من الولادة ẹran àkíkọ́ tá a máa ń pa ní ọjọ́ kejì tàbí bí ọmọ tẹ́bá wo Qur'an látòkè tán kò sí ń bẹ̀ mo fẹ́ kí ìwọ bàbá lásọ̀ látò yìí kó ṣàlàyé fún gbogbo àwọn èèyàn pé ọgbà yìí òun náà sọ̀rọ̀ níbo ni sọ léyìí fún ọ kó o fi lè mọ̀ pé àìrí nǹkan nínú kò túmọ̀ sí pé kì í sára ẹ̀sìn wa nẹ́bí ìbẹ́nu àdéhùn máa di wọ́n padà rí àwọn kan Allahu akbar níbi ni yóò ṣe kó àǹtẹ́jìdá rajulan muttakihan ala harikatihi wọ́n kàn rẹ̀ nìkan báyìí wọ́n fẹ́ torí àga sẹ́yìn fún ònàdé máa ń fẹ́ torí àga nẹ́nu wàláì bá nàbí sọnù yóò wá ní ma wajadtu fil Qur'an fàáhìlóhù pé tẹ́ bá rí nu Qur'an nìkan nìkan gbàgbọ́ النبي قال ألا إنما ما حرمه الله كما حرمه ما حرمه الرسول كما حرمه الله wọ́n ní ah, ànábì ní ẹtẹ́ tí ẹ gọ́fà ipe wọ́n ti lọ́pọ̀ jẹun yóò tán fa kọ́ wá lò lẹ́sẹ̀ sí rí àgàkọ́ máa ń sọ kú sọ ó ti ẹ̀tọ́ ayé Facebook yìí yọkàn jáde yọkàn fẹ̀ sí rí àgàbá yóò sì mọ bẹ̀rẹ̀ sọ kú sọ nù yàrá rẹ̀ ànábì ní ntọ́lọ́n bá ṣe ní ntánàbì bá ní pé wọ̀ ni ntánàbì bá ní pọ́ da kẹmọ̀ ọlọ́run mo sì fẹ́ mo fẹ́ challenge ẹ pé kó o máa wí pé ẹ gbọ́dọ̀ ṣe mọ́ o ará lọ́rẹ́ ẹ gbọ́dọ̀ ṣe mọ́ tó di tí bó ní kọ́ mọ̀ sí kàfàrà pé kò sí ti ń jẹ́ kàfàrà àbí sọ fún wọn pé salatul idain kò sínú Qur'an ìró eid kò sínú Qur'an Eidul Fitri ni òyìn yẹn pé ìrun táwọn ọlọ́lẹ̀ ń kí ní eid lọ́dún léyà ìrun eid táwọn ọlọ́lẹ̀ ń kí lọ́dún àwẹ̀ kò sínú Qur'an nínú hadith anabi lọ wà. Ummu Salamah radiyallahu anha أني أني أمرنا رسول الله صلى الله عليه وسلم يوم العيد الأضحى والفطر أن نخرج الحيض وذوات الخدور قد عمو بيري أنا بني بقول يا قتا تنجا يا كلا سعيد كشنو قرآن فا كشنو قرآن سوتو أي في نتو في صنيع بنتو أبى تري القرآن هذا كسالة وبنتي زنتو أي كسالة أي قرآن لارا اسم مستقلا شريعة مستقلا dínan mustaqillan ẹ̀sìn tó dájú ẹnu kí ṣe kí bóyá ẹ̀yàn ọwá sàlàyé kankan ní kọ̀rán lóòrùn tó bá kanáà tàbá ń gbáwẹ̀ àwọn ẹwà tàà ń gbà yìí wọ́n yẹ kọ́ tó tàkí gbogbo obìnrin tí bá ń ṣe haidi máa gbáwẹ̀ mọ́ torí pé òun ṣe haidi kó dáwẹ̀ dúró kò sí nínú kọ̀rán kí ẹni tí bá ti ń gbáwẹ̀ kó stop kó kó kó kó kó stop anabi ló sọ kò tẹ̀ sí tó fi para pé Kùránì rárá anabi ló ṣàlàyé rẹ̀ ṣùgbọ́n fún ara ẹni ìṣòro ọkùnrin yìí jáwọ́ ọ̀nà tẹ́nìkan rìn tí ó gbé tó rìn rìn tí ó gbé ó kura rẹ̀ síra ìlò tó rà ní fi ọlọ́run lẹ̀ ó nírọ̀rùn sùn mọ́ ó lọ́tún ló sì ń tọ́ mọ ẹran nìyẹn wọ́n jẹun àsálàtù rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ mọ dán tọ̀rọ̀ pé ẹ̀kọ́ ah, káàmọ̀ pé ń tà ń sọ fún ọ lásán nìyí ọ̀rọ̀ ó sì ń sagidi àmọ́ kọ́ fẹ́ dá sí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ kéwù ah ẹ̀yẹ̀yẹ́ náà dẹ́lẹ̀ yìí náà tó bá ń jẹ́ nufasa àwọn obìnrin tó ń bímọ tó ń wà nínú ẹ̀jẹ̀ bímọ àwọn náà ń nígbàwẹ̀ adájú ló sọ kùránì kan ló sọ ó pọ̀ bẹ́ẹ̀ tí mo kà fún ọ bó ti kẹ́ bá ilé wa mọ̀ kọ́dà fọlá tó tara wíì jáde bọ́ta kó sọ fáwọn èèyàn pé ẹyẹ kí ásámú wọn wà yìí ẹyẹ kí ásámú wọn ásámú wọlé ń kí ní sínú Ramadan anabi ló sọ ó èlé bá ní Kùránù kò sì kì í ṣe pé anabi ìsìnkìní yẹn ṣàlàyé ẹyà Kùránù rárá kò sì ṣàlàyé ẹyà Kùránù so yẹnì ṣẹ̀rí àtẹnu mustaqila àtẹnu náà ni àwọn kìnìyàn gbé wá so gbogbo àwọn nǹkan yìí ó tún pọ̀ bẹ́ẹ̀ ó jẹ́ ìrìn àjá dúró báyìí fún ọ tòun náà wà ní kí ṣúrí ìkúrò àwọn sọ̀hábà tó ní yìí ó yẹ kó lọ lè tún ara rẹ wò aláì ara rẹ wò torí ìnàṣẹ́hà ó dá ṣe fúnra wa aláì ara rẹ wò àwọn ẹni yìí wọ́n iṣẹ́ ẹni tí máa ń kórìíra iṣẹ́ ẹni tí máa ń bú dákun tó tábàdì sọ pé bú àwọn kan nínú ìlú ń bú àwọn kan nínú ìlú èwo ló bú tán nu náà nìsín wàá rí tí ń ládàbí ìlọrin lára mi ò rí ládàbí tí ẹ̀sìn kọ́ wa tí ọba tẹ̀ wá gbọ́ tẹ̀sìn yé ṣé ò ní gbọ́ tì lọ́rin yé ládàbí tí ọmọ ọlọ́rin pé áà kí lọ́rin bá gbàlagbà bá ṣe léwu kó torí owó lójú o owó bàbá kàmẹ́lì lójú ògùn wọn bó owó ṣe ìtàjọ ìwádìí ògùn wọn bó ẹ owó àlẹ́ àgàn lójú ògùn wọn bó owó ẹ̀rọ ọmọ wọn náà lọ́rin pòfẹ́sọ̀ ògùn wọn bó ewu ni òbú tán nínú gbogbo àwọn àgbàlagbà ṣé ládàbí ẹ̀sìn ọlọ́rin nìyẹn mo wá tó fẹ́ sọ kí nìkan fún ẹ̀yìn èèyàn ṣẹ́rí ẹni yìí kì í ṣẹni tí ọ̀rọ̀ ẹ̀sìn yé ẹni tó máa ń kọsẹ̀kọsẹ̀ ni mutakhabbitin fi dinihi mutasallidin sọ ẹni tí ń dààmú ni nípa ọ̀rọ̀ ẹ̀sìn torí tí yóò bá ti ní nǹkan tí yóò gbẹ́sẹ̀ lé lérí ẹ̀sìn tó sì wá bára rẹ̀ níbi tó ipò fẹ́ tíbu àwọn fẹ́ stéèjì ara rẹ̀ sí pé òun ní agalẹ̀ lérí ọ̀rọ̀ ẹ̀sìn yóò mọ̀ dààmú ni sẹ́ni yìí gẹ́gẹ́ fúnra rẹ̀ ẹmọ ohun tó kọ́kọ́ sọ ẹmọ ohun tó kọ́kọ́ sọ mo fẹ́ kẹ́ gbọ́ fún ara yín. bánabi ti sàlùwàlá anabi kọ́ sọ fún sàbí kan wípé ọ sàlùwàlá báyìí ọ wà yọnu ọ wà sí báyìí anabi ọkọ sàbí kankan lálùwàlá ó tó lè rà anabi ńkọ wọn lálùwàlá wà wọn. anabi ó sì kọ́ sàbí kan níhun sọlú kàmára ayé tó mú irọ́ ni anabi wí bẹ́ẹ̀ sọlú kàmára ayé tó mú anabi ọ̀sọ́ bẹ́ẹ̀ ànábì kini lazim òwú bẹ́ẹ̀. ṣẹ́rí kí ni lásìmọ̀ ọ̀rọ̀ ẹ̀ nísìnyí pé ń kálukú kọ́ mọ kírun ọba ṣe wò àbí ọba àkàwọ́ mọ rí kọ́ mọ kírun ọba sùn lẹ́lẹ̀ kọ́ mọ kírun ọba mọ yí lẹ̀ kọ́ mọ kírun àbí fi ń tọ́ fẹ́ sọ nìyẹn tó ọ wá rí i pé ìwọ gẹ́gẹ́ o ti sàbòtí fẹ̀mí ara rẹ̀ ẹ rí i pé kò mú ẹ̀rí kankan wá lé nǹkan tó ń sọ yìí ọkàn ní ànábì òbí bẹ́ẹ̀ ìdáko sínú ẹ̀ tí máa ń takò ọ̀rọ̀ ànábì lélẹ́yìí hadith ń bẹ́ẹ̀ náà Bukhari Sahih Bukhari wàhálà hadith ànábì sọ bẹ́ẹ̀ so ẹ wàá rí fóun gẹ́gẹ́ ti fi irin lẹ̀ rí fúnra rẹ̀ ó ti fi irin lẹ̀ rí fúnra rẹ̀. anabi sahaba pátá ni wọn rí bá anabi ti sàlùwàlà ẹ wọn ní ti bá anabi sàlùwàlà kò sahaba pátá ni wọn rí bá anabi ti sàlùwàlà ẹ wọn ní ti bá anabi sàlùwàlà kò sí bá wọn sahaba pátá ni wọn rí bá pé ànábì tí ń kírun ó ti kírun gbogbo sàábà lórí pé àti tí kì í ajẹ́ gbọ́dọ̀ sí fẹ́ ká kírun ọlọ́run yá kírun lóòótọ́ àmọ́ bó ṣe ọlọ́run ti kì í ajẹ́ gbogbo àti fẹ́ kí àkírun gẹ́gẹ́ bí àfa tí fún pàtíkà àfa tó kọ́ àwọn ọmọ tẹ́wú ẹlẹ́kọ̀ọ́tẹ́ ọkùnrin tí wọ́n ṣe wá sí pàtíkà fún wọn àfa tó kọ́ àwọn ọmọ tẹ́wú ẹlẹ́kọ̀ọ́tẹ́ ọkùnrin tí wọ́n ṣe wá sí pàtíkà fún wọn àfa tó kọ́ àwọn ọmọ tẹ́wú ẹlẹ́kọ̀ọ́tẹ́ kọ́ wọn tíọ́rì wọ́n ṣe wá sí báyìí sọtẹ́sì mọ̀ pé yìí mo ti xọ́ bit ẹni tí ń kọsẹ̀ bọ́sẹ̀ ni kí lọ sígbà gangan kò yé mi. ẹ wo ọ̀rọ̀ tó sọ yìí pé kọ́ àwọn kó tó wá tó mú mú ẹ̀rí èsì ń nà àmì yìí ní tó bá fẹ́ ha ó lè lọ. dẹ́lẹ́yìn náà ẹ̀yìn èèyàn ẹ lọ òfin ọba tó dá mi búra kò tún ayé ṣe kò tún ayé ṣe kò ní orí ẹnìkan láyé tó jẹ́ ọmọlúàbí tó jẹ́ àfà tó jẹ́ èèyàn tó ní ọpọlọ tí làákà iṣẹ́ lára rẹ̀ tí wàá máa sọ fáwọn èèyàn pé ibi táyé dé lónìí pé ẹ máa ṣe nǹkan tó ń pè ní ẹni yìí àjáza yahoo ó sọ pé ó ní yahoo wa allowed ó fún yahoo ó ó ó encourage yahoo ní àwùjọ wa yìí wàláìrú ẹni yìí gan ẹ kíjọba ó kàn kíyèsí

ṣẹ́ńgbọ́ ó tó ní hikima ẹni tó ní wisdom tó bá mọ̀ tó máa hikima ẹni tó ní wisdom torí rẹ̀ pé mo ní máa ń ṣe yahoo so ẹ̀wù ṣé ìtayé ti relé yìí èmi ò fẹ́ rọ àwọn ẹ̀kọ́ yẹn kan try láti withdraw oyè tán láwọn fún ẹ kan withdraw rẹ̀ abayé jẹ́ lélẹ́ yìí àfi tó bá jẹ pé nǹkan yìí òun kọ́ lọ sọ tó bá pé òun kọ́ lọ sọ wàláhì òun ló yẹ sọ torí fídíò rẹ̀ gẹ́gẹ́ la play lórí YouTube náà ti rí náà ti extract náà ti mú wa so òun náà ni pé àwa mùsùlùmí mo fẹ́ kí káṣọ ẹ̀sìn wa aláì káṣọ ẹ̀sìn wa so ká lọ lè mọ̀ pé ẹnìkan kò lè mú tuntun kankan wá ní àsìkò yìí torí pé kí ni àwọn tó ń lọ yẹn eh, <laughs> ala ilmin wa basiratin waqafu tó ń rìn lẹ́ni wọ́n dúró lórí wọn ò sì tayọ àlà tó tayọ àlà láwọn sọ̀rọ̀ àlọ́ ìsọ̀lọ́ àlọ́ sọ̀lọ́. aleykum salaam wa rahmatulah barakatu. Ah, alhamdulilayi sisan. nsàkùn bàkà. ẹ ẹ dákun nípa ìmọ̀ hmm. àbálàkì hmm. àti ìmọ̀ fíkíwù sọjọra hmm. wọn. aa ah, gbogbo la ti jọra yín náà mọ̀ pé kò jọra wọn ní báwọn ìyá tó kẹsì. wọ́n kó wọn ní àlámọ̀sẹ́lì. owó lélẹ́jẹ̀ ń gbà lọ àlámọ̀sẹ́lì wọn kò kọ́ wọn yóò gba àwọn yóò ń yà yóò lù wọn yóò kàn yóò kẹ dáwọ kí kẹ dáwọ kì ni kẹ dáwọ àà ah, ah, torí Ọlọ́run ẹ wàhálà ìlú yẹn kọ wá ṣé rí dẹ́lẹ̀ iná ẹjẹ́ ń sọ àlámọ̀rí àwọn ará Ìlọrin à ń ṣe ààbò sí fún ẹ̀sìn Ọlọ́run tá a bá ti rí pé nǹkan fẹ́ tọ́ọ̀chì Ìlọrin Ìlọrin ò ní jáde wọ́ta kò bá àwọn àfẹ́tì ẹ̀sìn kò bá àwọn àfẹ́tì ẹ̀sìn kó wọn bẹ̀sìn jẹ́ ṣé ẹni yìí làkọ́kọ́ tóun làkọ́kọ́ nílẹ̀ Yorùbá yìí tó ẹ pé ní ìsinmi àìsàn àwọn ẹtí pààrọ̀ lè pa àwọn èèyàn wa kan wá nàkọ́ṣà rẹ̀ sí nìkan àwọn gan lè nàkọ́ṣà rẹ̀ ńlọrin àwọn gan ẹni pé alẹ́ alẹ́ alẹ́ alẹ́ alẹ́ ṣe dìbìtì pẹ̀lú rẹ̀ ńlọrin kó jáde wá kọ́ aṣọ lárúbáwá kájọ fi nàkọ́ṣà tí wọ́n lọ lé kéwú. so ẹ mọ̀ tó ẹ kó jẹ public debate public debate. so àmọ́ tó wá jẹ́ pé bá ti fẹ́ tọ́ọ̀chì lọ́rin ọ fẹ́ tọ́ọ̀chì rẹ̀ alẹ́ ní ni wọ́n bu wa wọ́n ti ní ìta àmọ́ tó wọ́n bá so ẹ dákun ẹjẹ bóyá jẹ́ kí n tí mo lè gbé kọlù àwọn ní kí n máa wùlẹ̀ gbé kọlù ọjọ́ ti lọ bí mi là fáwọn tábà fẹ́ pè mí sí orí ètò mi lẹ́yìn àti orí nọ́mbà mi zero eight one zero three three five one five one nine zero eight one zero three three five one five one nine abdulfatah sọ̀rọ̀ mi òun ni wọ́n dágbére pé subhanaka allahumma wa hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa alaykum wa rahmatullahi wa barakatuh.